wáyọ àjíkèjì wáyọ ọba wúre fàṣẹ sọ̀rọ̀ wáyọ onílẹ̀ ń wúre o wáyọ ẹ̀ẹ́ wáyọ dìgbìnìdìgbìnì bí àtẹ̀lẹ̀ wáyọ olórí aládé òkìrìkìrì wáyọ. Thank you.